Otasansan rédíò and TV. Uh, orúkọ mi òun ni abdulkadir adémọlá abọlájẹ àjàsà. a rí ti sọ àwọn ọ̀rọ̀ kan tàṣírí pé wọ́n kó àwọn ìyá ọ̀ṣun àti ọbalóhùn mẹkáníkì àti wọ́n gbé jáde ní kúrò nínú kóòtù kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ ni pé ní àárọ̀ ìgbà tá a kọ́kọ́ dé sí kóòtù àárọ̀ yìí tí kóòtù jókòó tán pé kéèsì wa a discover ilé ẹjọ́ discover adájọ́ discover pé nínú fáìlì ilé ẹjọ́ àwọn application méjì ló wà bẹ́ẹ̀ motion méjì tó jẹ́ bail motion application fún bail àwọn defendant ó wá jẹ́ méjì tó jẹ́ pé different lawyer ló fáìlì méjèèjì so gbà tó rọ̀ dẹ̀ ti rí báyẹn as a matter of law àwọn application méjèèjì ò lè fly lẹ ẹ eh, simultaneously so it is best for for court láti direct wọn pé kí wọ́n withdraw ọyọ kan so that àbí kan consolidate méjèèjì papọ̀ so ìgbà tí court wá béèrè pé ok application méjèèjì yìí ẹni tó fight àkọ́kọ́ òun dà I discover pé lọ́ọ̀yà tó fight àkọ́kọ́ kò sí ní around application tí lawyer yẹn àkọ́kọ́ yẹn dẹ̀ file òun ọjọ́ tí wọ́n file ẹ̀ òun ni on the second of August the second one tí àwọn lọ́ọ̀yà méjèèjì tí wọ́n wá represent àwọn defendant táwọn wà lórí ìjókòó òun wọ́n file ẹ̀ ní on the eight of August ṣàdẹ̀mọ̀ nínú òfin pé when two equity clashes the first in time will prevail so ó ti wá di pé ìsídà kan fọwọ́ mú kan kánjú kanlẹ̀ so tí wọ́n bá àwọn lọ́ọ̀yà ẹ̀kan bá náà fẹ́ withdraw èyí tí ó jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ fáìl ní on the second yẹn kò lè ṣeé ṣe látara pé lọ́ọ̀yà tí ó fáìl ní ẹ̀ gangan òun ló ní agbára àti ẹ̀tọ́ lábẹ́ òfin láti inú òun withdraw application òun àkòdẹ̀sí any proof or any evidence before the court bóyá lẹ́tà ni àbí nǹkan kan pé ẹnìyẹn ti withdraw application yẹn so for that reason kóòtù nídìí àti uh, wọ́n pé tó kí la fẹ́ ṣe in the circumstance kóòtù bí wọ́n pé tó kí ni ká ṣe àwọn eh, eh, council àwọn ọ̀gá wa us imam àwọn náà ṣàdá sí pé tó in the circumstance kì í ṣe problem complainant gbé problem àwọn defendant they should be able to settle it themselves so nígbà tó rí bẹ́ẹ̀ àwa bí ìdá pé àwa náà fẹ́ peace a dẹ̀ fẹ́ kí kóòtù fi ìyá ọ̀ṣun àti ẹnì kejì kalẹ̀ nìyí àwa lọ́ọ̀yà kọ̀ǹplénàntì òkútagídí gan la ìtì àwọn lọ́ọ̀yà ti fi pé ẹ sọ fún kóòtù pé kán bá yín stand down kéèsì yìí kẹfì rọ opportunity àti pé lọ́ọ̀yà tí ó fáìlì ìtàkọ́kọ́ tó fẹ́ dá wàhálà kalẹ̀ because tá a bá rí yẹn yanjú wọn ó dá wọn padà sí prison àtúndéètì mi ni ṣùgbọ́n la pé ẹ̀bẹ̀ tó ti pọ̀ tí bàbá wa gidi dẹ̀ náà àwọn ti yọ́nú sí wọn àwọn ti foríjì wọn wípé ká jẹ́ kí APC rè that is why táwa náà fi wò ó pé ọ̀nà tá a tún lè gbé gbà wà àfi wá tètè sọ fáwọn lọ́ọ̀yà àwọn ìlú Ọ̀ṣun pé ẹ sọ fúnlé ẹjọ́ pé kán stand down case. yìí òun ni kóòtù wá stand down kéèsì nígbà tó ń mèkì application yẹn kóòtù wá stand down case? ní exactly ten fifteen ní kóòtù stand down case. yẹn kóòtù dẹ̀ resume ní exactly eleven twenty gbàtí kóòtù resume ó di pé lọ́ọ̀yà tí ó fáìlì application tí wọ́n dé tí wọ́n fáìlì náà di eight yẹn wọ́n ti pè é òun náà ti dé court so ó wá jẹ́ kọ́rọ̀ yẹn rí bí easy báyẹn láti sọ so wọ́n ṣẹ̀ wá sọ pé tó àwọn fẹ́ withdraw application tí wọ́n dé tí wọ́n di eight yẹn kóòtù wa gbọ́ sí wọn lẹ́nu wọn wá withdraw ẹ̀ wọ́n fi wá move application tí wọ́n dé tí ní on the eight sorry èyí tó dé tí ní on the nine tí wọ́n fàyè on the nine wọ́n withdraw wọ́n wá move èyí tí wọ́n date ní on the eight yẹn òní wọ́n wá move ìgbà tó move application wọn prosecuting counsel òun náà ó dìde ó sọ̀rọ̀ pa counter affidavit tí wọ́n file in response to their bail application so wọ́n argue wọ́n underbrate so at the end of the day court to in the interest of justice kóòtù tún need àti stand down case yẹn again for the second time so wọ́n tún ní àwọn fẹ́ kọ rúgì gbé kẹ́rìbọ̀dì kí wọ́n lọ jókòó náà kí kóòtù sì kọ rúgì kóòtù rise so everybody ṣáà wà á dúró for like bóyá bíi one and a half hour kó tó di pé kóòtù di jókòó padà so ìgbà tí kóòtù jókòó padà kóòtù ní tò ìdájọ́ òun lélẹ̀ kóòtù wa ka ruling yẹn in respect of the bail application tí wọ́n fàìlì etí kóòtù dẹ̀ sọ kóòtù grant àwọn méjèèjì ní bẹ́ẹ̀lì temporary bail ni kì í ṣe pé wọ́n ti di kéèsì tán gbé wá kì í ṣe pé ó ti parí yányán that's not the final judgment they just wọ́kọ̀ fún wọn ní bail temporarily for them to have prepared themselves for trial so ìgbà tán fún wọn bail wọ́n ní kí wọ́n mú ṣọtí méjì wá ìkan gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá wọn tan pẹ̀lú ẹ̀jẹ̀ ẹni tó bá wọn tan pẹ̀lú ẹ̀jẹ̀ so in the sum of two hundred thousand naira bẹ́ẹ̀ sum òun ni two hundred thousand naira fún each shorty so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn then àwọn juridi àwọn ṣọtí yẹn gbọ́dọ̀ reside within jurisdiction of the court that is ó gbọ́dọ̀ wà ní agbègbè kóòtù yìí iṣẹ́ àwọn ṣọtí tó wà láti ìlú kan àbí ìlú míì so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn so ni wọ́n ṣàfi wá wọ́n wá nìtọ̀ kóòtù wá àjọ kéèsì sí September twenty six ni déètì tí wọ́n àjọ kejì so ní twenty six yẹn tó tọ́lọ́n bá kọ́ ọmọ ṣe nígbà tó yẹ pé bẹ́ẹ̀ náà náà bẹ̀ débi pé àwọn bàbá Òkútagídí fi padà foríjì wọn yẹn complainant tí wọ́n fi láwọn fẹ́ kí wọ́n kan wọ́ lọ fún wọn báwọn ṣe kéèsì yẹn mọ́ ṣẹ̀dẹ̀ mọ́ pé nígbà tọ́lọ̀ ti rí báyìí kì í ṣe pé kéèsì ti tán finally wọn ò tí ì withdraw kéèsì so àwọn tó wà ní social media káwọn náà jọ ẹ má tún ta epo sí kinní yìí because the moment ẹ bá tún wá ń sọ̀rọ̀ tẹ̀ ń bú gbá tẹ̀ ń bú àwo ṣe understand ẹni tó ti gbẹ̀gbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi kí wọ́n lẹ̀ lẹ́nu wọ́n lè padà náà àwọn òwúrọ̀ kéèsì mọ́ so ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn pípù yìí ọ̀rọ̀ àsìkò tá à ń bú ebu àsìkò tá a máa sọ̀rọ̀ tá a máa búyàn kan nílé yìí àsìkò tó yẹ ká ṣe kí ni ká ṣe sùúrù ká dẹ̀ try láti ṣe kí ni láti bẹ̀bẹ̀ because ẹni tí wọ́n bá ṣẹ̀ ẹni àná lára ń ta ni Yorùbá sọ ẹni tán bà lórúkọ jẹ́ tán bú ẹ̀yin àgbàlagbà náà lẹ́jẹ̀ máa ń sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ léyìí tí owó ò lè rà so béèyàn bá ná borúkọ òun jẹ́ tó jáde tó bínú sọ́tún tó bínú sósì ẹni àrà lára ń ta ẹni tànà lára ń ta ara ń ta wọ́n pé orúkọ táwọn fi àìmọye ọdún bíùdì táwọn bàbá wọn fi àìníye ọdún fi bí òjẹ kéèyàn kan wá dìde láàrin ọjọ́ kan ó wá ba orúkọ náà jẹ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ sí ara wa wò tó bá jẹ́ pé mi ìwọ ni báwo ni ìwọ náà ṣe kú so ẹ jẹ́ nítorí tọ́ náà àtúnṣe ní kẹ́ ká wá ẹ má jẹ́ ká tún dákún nǹkan tó wà nílẹ̀ bọ́rọ̀ ṣe wà yìí kódó ti twenty six of September ẹ má jẹ́ ká tún dá wàhálà ní ìsílẹ̀ àwọn tí wọ́n ti ń bẹ̀bẹ̀ náà kọ́ tún gbọ́rọ̀ kọ́ tẹra mọ́ ẹ̀bẹ̀ bíbẹ̀ wọn láti lè láti lè fi convince eh, complainant ìyẹn òkúta àfẹ́ òkúta gidi láti lè withdraw case entirely so that oníkálukú wà in peace and harmony so bí ó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan adúpẹ́ fún yín ọlọ́run bá wa san ilé san rè so ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu amòfin lọ́ọ̀yà fún bàbá wa. gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ aláforíjì tó sì rẹ́dí láti foríjì àwọn ìyá òsìn àwọn akẹgbẹ́ wọn míì náà tán wà bẹ́ẹ̀ táwọn náà bá tọrọ àforíjì tí wọ́n lè rà foríjì ní tẹ́mi mọ̀ ni pé even nínú Islam tí gbogbo wa ń ṣe àtẹ́mi ah, náà jẹ́ jẹ́ mùsùlùmí òdodo eh, ó wà nínú alukurani wípé bí ọba iná láhá gàfúrú rọ̀ṣì ọlọ́run lọ́ba aláforíjì tó dẹ̀ lè foríjì gbogbo ẹ̀dá ọlọ́run bá fi àforíjì tó bá fi yẹra ẹ̀ tó wà nínú characteristic ẹ̀ ipò òun foríjì ẹ̀dá tí gbogbo wa náà ta dẹ̀ ṣe wà yìí tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ náà ní gbogbo wa tó jẹ́ pé kò sẹ́ni tó pé tán so ah, mo ò rí any reason tí èèyàn fi tọrọ àforíjì tí wọ́n wà náà ò foríjì ó dàbí ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ ni wípé ẹlé olè ó sá ẹni kó ju tọwọ́ ẹ lẹ̀ ó ju kalẹ̀ kí lèèyàn tó fẹ́ kí ó ṣe so mo believe nígbà tó fi lè mú àwọn àfà tí wọ́n fi foríjì ìyá Ọ̀ṣun àti ọba olóhùn mo believe pé tí àwọn tó kù táwọn náà ní similar case tó jọmọ́rú èyí tí ó wà bá irú èyí tá a ṣe lé nìyí táwọn náà bá wá àforíjì tí wọ́n bá try tán bá wá àyè fún settlement mo believe pé wọ́n máa foríjì wọn ṣó ti yé báyẹn mo believe pé wọ́n máa foríjì wọn àti wípé òfin náà fàyè gba amicable settlement in any way kò sí kóòtù yẹn tí ò kí ń encourage kíyàn settle out of court ṣóyé báyẹn so tán bá dìmọ̀ ẹ̀ fit wípé ó wà necessary and important for them láti lọ wá bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ yìí ní tùbí nùbí ẹ̀ ní believe pé àwọn tí wọ́n fẹ́ wá bánà fún settlement àwọn náà wọ́n wà willing láti lè welcome wọn fún àtúnṣe so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun lóko ilé ìlànà máa dá ọkọ yìí. Ah, lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà èmi ni abdulkadir adémọlá abọ́lájẹ́ àjàsá esquire. alhamdulilayi rabbil alamin òun ni a ti gbọ́ yìí ní ẹnu lọ́ọ̀yà lọ́ọ̀yà àjàsá pẹ̀lú kí wọ́n ti gba béèlì ìyá Ọ̀ṣun títí di ọmọ lọlé pẹ̀lú rọrùn ọlọ́run kó dákun kó bá wa sọ bàbá wa gba Al-Khalifa òkúta gidi ní ẹ̀sẹ̀ dáadáa bàbá Khalifa náà ni ẹ̀ ń wò yìí aláàánú jùlọ aláforíjì ọlọ́mọ padà lẹ́yìn bàbá Khalifa òkúta gidi ọlọ́mọ wà pẹ̀lú wọn láéláé la hawla wala quwwata illa